wọ́n kí bàbá mi àdìsá ọmọ adé ẹ mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá àṣàbí lágbára lọ́wọ́ ọlọ́run ọwọ́ tó bá ṣẹ̀gùn sí ìní ìní jẹ ìní jẹ gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe sínú àti múṣinṣin ìran yorùbá ẹ̀yin lẹ́ jèrè iṣẹ́ yín ẹ̀yin lẹ́ jẹ wàhálà yín àlùbáríkà àwọn tó lọ́n kólé ayélé lọ́wọ́ mo wá kí gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi wípé lágbára lọ́wọ́ ọlọ́run ìdààmú ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ kí mo kí gbogbo ẹni bí ẹni èèyàn bí ẹyin gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá tí wọ́n ti ń sọ̀rọ̀ kẹ́mi tó máa sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó tún máa sọ̀rọ̀ nígbà tí èmi bá gbèsè tí mo kú lórí ọ̀rọ̀ àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ látòrí bí ìran Yorùbá bí ó ṣe bọ́ lóko ẹrú lágbára lọ́wọ́lọ́ ẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó gbé yín débi tẹ́ ẹ̀ fẹ́ ọlọ́run ọba àlá kò ní jẹ́ kẹ́ ẹ sọ mo mo tún dé ẹ lẹ́ẹ̀ tó rí mi lálẹ́ yìí ìdí kó má bàjẹ́ la wà àmọ́ mo rí i pé kàkà kó sàn lára kinní kan ni ó fi gbogbo ọmọ bí obìnrin jọ mo sọ lánàá mo ní ibà n ò ṣe ibà mo ní ààrẹ ọ̀nà kakanfò ààrẹ Gani Adams mo ní ká dákun kí ẹ ṣe kí ni kí wọ́n ṣe ń tó tọ́ lásìkò tó tọ́ kó má bàa wá padà di ní tí ọ̀tọ́ lórí lórí ní tó tọ́ àwọn àgbà sì bọ̀ wọ́n ní tá a bá pẹ́ lórí míkímí esin kéèsìn a máa bá àyàn ń bẹ̀ ṣé kí n wá sọ pé esin kéèsìn ní ti ń bá ààrẹ Gani Adams lórí ọ̀rọ̀ voice record the phone conversation tó ní pẹ̀lẹ́ ni tó ní pẹ̀lú tó dẹ̀ padà di tọ́rọ́ fún kálé tí ààrẹ wa ń gbìyànjú láti wá àwíjàre lórí ẹ̀ àwíjàre kíni sáwíjàre lórí àwọn tẹ́ ẹ fẹ̀sùn kàn lórí àwọn tórúkọ wọn jáde lórí first note lórí first record tí ẹ dẹ̀ bọ́ta gbangba gbangba pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí o ẹ fi parọ́ mọ́ wọn ni àmọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí tí kábíyèsí ọ̀nìrìṣà tán sì ti dá sí ọ̀rọ̀ náà àwọn rọ ààrẹ Gani Adams láti ṣe retraction eléyìí tí eléèbó ń pè ní àtúnṣe eléyìí téléèbó ń pè ní àkójẹ wípé gbogbo ń tí mo sọ o bẹ́ẹ̀ kọ́ lórí àmọ́ mo rí wípé gbogbo ìlàkàkà yìí kó so èso rere mo rò pé àwọn kan bẹ́ẹ̀ bì kan tó ń sọ fún ààrẹ pé má dáhùn irú ẹ nígbà ẹ rí i pé lọ́ọ̀yà wọn ó sọ̀rọ̀ mo dẹ̀ rí wípé ọ̀rọ̀ ló sọ kò kúrọ́ he said maybe the voice note has been doctored <laughs> mo dẹ̀ sọ lé àná wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni a jẹ́ wípé ẹni tí ààrẹ Gani Adams bá sọ̀rọ̀ lórí fóònù tó fi ká ohun wọn sílẹ̀ a jẹ́ kó lẹ́jọ́ jẹ́ torí ẹnìyẹn ìkú ó wà láyé ó sì wà láàyè kàkà instead tí ààrẹ Gani Adams tàbí wá náà ka àléébù sólóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pé wọ́n intrude sínú privacy àwọn mọ̀sọ́bà ńlá náà tuntun ti dé o and dated twenty seventh march twenty twenty four ìwé ìpẹ̀jọ́ ṣe é ti rí ìwé ìpẹ̀jọ́ tí a fi pe ààrẹ Gani Adams wọn àti ìpè wọn lẹ́jọ́ ẹjẹ́ ń pè ní ìwé ìṣínilétí ẹjẹ́ ń pè bẹ́ẹ̀ tọ́fi bá Gani Adams sọ̀rọ̀ wípé kí wọ́n ṣe retraction o kí ìgbésẹ̀ táwọn ọ̀fẹ́ gbé káwọn má bàa gbé ẹgbẹ́ wo ló kọ́ ẹgbẹ́ wo ló sọ ẹ máa gbọ́ o èmi ó gbìyànjú lábẹ́ bó ti lè wù kó rí kí n kà á sí yín létí kẹ́ ẹ lè mọ nǹkan tá à ń sọ bá a bá sì wò ó ní ìsìn ti ń lọ bíi igun lọ́ọ̀yà bíi mẹ́rin náà ti dìde fólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wípé àwọn ò ní gbà o àfi kí ààrẹ Gani Adams kí wọ́n ṣe àtúnṣe lórí ìbànilórúkọ jẹ́ tí wọ́n ṣe sí orúkọ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àwọn wo ló pè wọ́n lẹ́jọ́ yìí ẹ jẹ́ ń sáré wo ọkọ wọn ẹ jẹ́ ń wó kọ wọn ní kí á mọ́ sá ẹ jẹ́ ń wó kọ wọn kí n sáré wò ó ní kí á mọ́ sá ní wàrà sẹ́sà kí n wò ó. Hmm. àwọn ẹgbẹ́ ìfẹ́ ló dùn ìfẹ́ ló ọmọ Yorùbá ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá àwọn láńkọ̀wé yìí àwọn ní àwọn agbẹjọ́rò yìí náà tó tara tí wọ́n dìde láti gbèjà olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ mo wá fẹ́ kẹ́ ẹ tó gbọ́ eléyìí kí n kà á sí yín létí kẹ́ ẹ wá lè wò ó tí àwọn atán yòókù náà ti ń kọ ní ìdí tó fi yẹ kí ààrẹ Gani Adams kàn tètè gbé ìgbésẹ̀ lábẹ́ kánmọ́n kóbó ìwé náà lọ báyìí Àìná Àìná and co solicitor and advocates should be for Choice Plaza opposite opposite Glow office opposite glow office opposite glow office opposite glow office challenge Ìbàdàn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ state dated twenty seventh March twenty twenty four wọ́n kọ báyìí pé Ìbà Gani Adams ni wọ́n àdírẹ́sì lẹ́tà náà sí wọ́n ní Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò of yorùbá land oduduwa house ezekiel street off toyin street ìkẹjà lagos nigeria wọ́n wá ọlọ báyìí wọ́n ní his eminency comma demand for the retraction of your slanderous comments and defamatory imputations against Chief Sunday Adeyemo wọ́n underline ẹ̀ pẹ̀lú capital letter wọ́n ní as solicitor to Chief Sunday Adeyemo aka Igboho Oosa herein after referred to as our client we write to you on the above subject matter a first note which a false note which is the direct content of your telephone conversation with one Alhaji Nuruddin on the 16th of October 2021 has been brought to our attention. We have been informed by our client that the said voice notes had since been going around social media and that he has been overwhelmed with local and uh, international telephone calls. For clarification, and in response to the said voice note, in said voice, voice note, you defamed the reputation and personality of our client in the following words. I will send you a letter táwọn pípù yìí kọ sí Tinubu pé kí ni Tinubu ń wèsì táìmù ara ẹ̀ kí ni Tinubu ń wèsì táìmù ara ẹ̀ fún kó fún àwọn ní bákìn káwọn lọ ẹnimiléètì mi wọ́n dẹ̀ sáyìn lẹ́tà yẹn wọ́n kọ sí i nílé ní bọ́dílíọ̀n ó dẹ̀ rìsíìfù ẹ̀ so àwọn yẹn ló yí òpònú àwọn yẹn ló yí òpònú ká mo dẹ̀ ti wá rí i pé àwọn yẹn ló ń kọ ló ń kó mọ́ra the friend of my enemy is my enemy ó dẹ̀ ní afẹ́jàjà ó dẹ̀ ní afẹ́jàjà ìgbára àwọn eléyìí dẹ̀rẹ̀ wọn ẹ̀fà sọ wọn ẹ̀fà sọ jàjàgbara wọn ẹ̀fà sọ ìjàjàgbara tún ní lóru ah, ah. ok àfi kí wọ́n máa bú mi so ọ̀rọ̀ Ìgbòho ẹ wò dáadáa o a ní information tí mo tún ní lóru àná gan ó wà lọ́dọ̀ chief of staff Lagos State Táyọ̀ Àyìndé lánàá ó ní nǹkan tí wọ́n gbé fún ṣé ẹ mọ̀ pé bí èmi ṣe gẹ́ẹ̀tì intelligence mi ó lágbára gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá àwọn tó ń fún mi ní information ń pọ̀ so ó wà lọ́dọ̀ Táyọ̀ ní quarter to three ló kúrò ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé chief of staff Lagos state ó ń dẹ̀ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe iṣẹ́ fún Tinubu ti pẹ́ òun ló fi fi chief of staff fún Lagos State fi compensate ẹ̀ he was a former SSS product ó rìtáyà ó wá ń ṣiṣẹ́ burúkú yẹn fún Tinubu iṣẹ́ tí wọ́n dẹ̀ gbé fún ni wípé kó lọ́ọ́ fi owó yẹn rìkúrútù àwọn èèyàn kó fi fèsì mi ṣé ìyẹn ṣe é sọ síta báyìí ṣé ẹ̀rí tí wọ́n bá ti dé ọ̀dọ̀ ṣé ẹ̀rí tí wọ́n bá ti dé ọ̀dọ̀ chief of staff chief of staff yẹn Tinubu á wá pè sí inú special number sínú special number kan láti bá wọn sọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn Tinubu kì í jẹ́ kí wọ́n rí ásẹ̀sì sí òun kó má bàa di ẹjọ́ kó má bàa di ijọ́ iwájú pé èmi ni mo pé èmi ni mò ń ṣe sẹ́nìyẹn Tinubu ò kì í fún wọn ní access kí wọ́n rí òun wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn fifty million ní Tinubu ní kí Chief Sunday ẹni ní Tinubu ní kí Chief of Staff ìyẹn tí ìyẹn ti yọ five million níbẹ̀ ìgbà táwọn Sunday ń lọ wọ́n bá tẹ̀sí Tinubu pé o ṣé o ó ti fún àwọn ní àwọn ti gba forty five million yẹn o bí Tinubu ṣe pé chief of staff nìyẹn pé ṣebí fifty million ni mo ní kó o fún wọn wáì tí forty five million báwo ló ṣe jẹ́ forty five million níbo ló fi five million náírà sí bí ìyẹn ṣe bínú pé àwọn Ìgbòho nìyẹn pé ta ló ní kí ẹ pe ọ̀gá pé iye báyìí ni mo fún yín ìjà yẹn sì ń lọ láàrin wọn báyìí lọ́ọ̀yà yẹn ló kọ́ o ni mò ń kà jáde ìjà yẹn sì ń lọ láàrin wọn báyìí fifty million ló yẹ kí wọ́n fún wọn forty five million ni wọ́n fún wọn. ó ń wá táksì Tinubu pé ẹ ṣe é wọ́n ti fún àwọn forty five million. chief of staff ṣe ẹ ṣe bí. Mhm. ìyẹn sá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́nranwọ́nran ìyẹn bá pe àwọn Ìgbòho padà wáyé tí ó ṣe wá pé ọ̀gá pé forty five million ni mo fún ẹ bó ṣe rí nìyẹn kọ́tàtòtèrè lánàá ló tó kúrò lẹ́kọ̀ọ́ cash ni wọ́n kó owó yẹn fún òru àná kọ́tàtòtèrè ni ó kúrò ní Ìbàdàn ní aago méjìlá ó dé Èkó wọ́n dẹ̀ ṣe mítì yẹn tán wọ́n dẹ̀ gbowó yẹn fún un ó dẹ̀ gbà á through phone tí chief of staff ló fi bá Tinubu sọ̀rọ̀ Tinubu ò sí ń bẹ̀ òtẹ́ẹ̀lì chief of staff yẹn ní Ìkẹjà ni wọ́n ti ṣe mítìn ó ní òtẹ́ẹ̀ kan ní Ìkẹjà Táyọ̀ Àyìndé òun náà ni Tinubu máa ń rán sí àwọn ten million boys tó láwọn fẹ́ pa mí yẹn ó ní Tinubu ń rán wọn Tinubu wá sọ pé kí àwọn yẹn lọ sọ lọ sọ pàǹpá pọ̀ mọ́ Sunday nísinsìnyí kí wọ́n jọ sọwọ́ pọ̀ láti fèsì mi. Your comment as highlighted above have their English interpretation connotations as follows. I will send you a letter signed and sent by these people to Tinubu, imploring him to stop wasting time and give them the go-ahead to eliminate me. The letter was signed by them and sent to Tinubu's Bodilian address, and it was received there. Those are the characters in the cycle of this thoughtless fellow He confirmed their assassination. He confirmed their association. My enemy's friend is my enemy. He says, we should combine forces to liberate our people, but it is in bed with enemies of our cause. So be careful associating with Igbo. Just last night, he was with Tayo Inde, the Lagos State Chief of Staff. The Lagos State Governor's Chief of Staff, he was heavily paid. You know that I have an extensive intelligence network as Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Until about 2.45 a.m., he was with Tayo Ayinde, the Lagos State Governor's Chief of Staff, who Tinubu also uses in Lagos to coordinate the execution of his evil machinations. He has been doing work of that nature for Tinubu since his days in the SSS. He resigned from the SSS to concentrate fully on such works for Tinubu, who compensated him with the, with the chief of staff to the Lagos State governor. It was at his hotel somewhere in Ikeja, Lagos, that Igboho visited him to collect money for logistics to confront me. Igboho left Ibadan at about midnight to attend this meeting, which ended at about 2.45 a.m. Tinubu, who was not physically in attendance, spoke and issued his instruction to Igboho on a special telephone line provided by the Lagos State Chief of Staff. Therefore, thereafter, Tayo Ayinde gave 45 million naira in cash to Igboho for the operation. Thus, shortchanging Igboho to the tune of 5 million out of the 50 million purpose provided by Tinubu. The discovery of this has been brewed. This enchantment in their midst. It was the it was this same Tayahinde that Inobu sent to the 10 million boys that has been asking him for the go-ahead to kill me. Tinubu has now instructed they should join forces with Igboho against me. Your comments as highlighted above and as contained in the aforesaid voice note, which are false and misleading, are now available and accessible from every part of the world via social media platform. It has been listened to by the general public, friends, and relatives of our clients in Nigeria the United Kingdom, another country of the world, where the words complained of are also actionable. Additionally, your false and malicious and reckless comments about our client in the said voice note refer to him without any ambiguity and is meant or understood to mean a. That he is a killer and a person of dubious character. B. That he is a traitor and an irresponsible person. C. That he is a greedy, selfish, and self-centered individual. D. That he is an incompetent person and not qualified to lead a struggle towards the realization of Yoruba nation. Following the circulation of the said voice note, our client has treated with disdain by many and several negative comments on social media have continued to, er to erode to erode his integrity and good standing in the struggle for the Yoruba nation. Given your extreme position in the Yoruba race, your comments about our client are disparaging and have greatly impaired his, his personality, image, perception of people about him among the Yoruba race and the entire world. Sequel to the above, we have our client's instruction to humbly demand a public apology and retraction of the slanderous comments made by you against him through a list two widely published and circulated newspapers in Nigeria and all your social media handles within 14 days from the receipt of this letter. If our client's demands are stipulated above are not sorry if our client's demand as stipulated above are not acceded to timelessly and in the manner stated above we shall on his behalf and instruction take further action to claim to claim in damages against you and enforce his rights and interests without further recourse to you. Thank you. Yours sincerely, Olutola Aina, Esquire, Notary Public of the Supreme Court of Nigeria, to be for Choice Plaza opposite Glow Office, Challenge, Ibadan, Oyo justice nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì lù ló ń tẹ Nigeria Bar Association ààrẹ àwọn ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá àwọn náà tó gbègbèsè ilé yìí wípé àwọn ò lè jẹ́ kéèyàn kàn fẹnu tẹ́ńbẹ́lú aṣíwájú àwọn olólùfẹ́ àwọn èèyàn àwọn ẹ sọ̀rọ̀ yìí ò ti wá máa gbọ́n sí i àwọn kan ti fún yín ní forty eight hours àwọn kan ti fún yín ní seven days àwọn kan ti fún yín ní twenty one days àwọn kan ló tún fún yín ní fourteen days yìí eh, ààrẹ Gani Adams kí ló wá tèkì yín just to pick your call first your phone first and put a call through tó olóyè Sunday Adesa ọmọ adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí sunday igbòho and also put a call through to the appropriate quarters and settle this thing once and for all settle this issue but ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ti ń gbẹ́ o àfàìmọ̀ ká má pàdé lé ẹjọ́ àfàìmọ̀ ká wá má kó kámẹ́rà láti wá rí ìkọ́ọ̀dù Ààrẹ Ọ̀nà Kakanfò níbi tí wọ́n bá ti ń jẹ́jọ́ nílé ẹjọ́ tó kéré jù lọ ká tó wá délé ẹjọ́ tó bá ga jù lọ ìyẹn tẹ́ ẹ bá pẹjọ́ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn tí ìgbẹ́jọ́ bá ń lọ so wá yẹ kó rí bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ lánàá mo ní ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ẹjẹ́ akẹ́kọ̀ọ́ lára bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Akíntọ́lá àmọ́ ẹ̀fẹ́ gbọ́ ẹ̀ ń wo pé wótòwóró mi ti pọ̀ jù ẹ̀ ń wo pé kinní kan ẹ̀yin ń gbèjà olóyè Sunday Àdìsá ọmọ adéyẹmọ ni ṣé kò tó torí ṣé kò tó kí n gbèjà olóyè Sunday Ìgbòho ni àwọn àgbàbọ̀ wọn ní odò tó bá tojú ẹni kún wọn ní ò lè gbé ni lọ ọ̀rọ̀ struggle in tá a jọ wà involved ni so téèyàn kan bá fẹ́ bà gbogbo effort wa yẹn jẹ́ àfi kí n sọ̀rọ̀ náà and olóyè Sunday Ìgbòho ṣá wọ́n dúró lásìkò tí ìran Yorùbá nílò wọn wọ́n jà fún ìran Yorùbá lásìkò ògbà tí gbogbo ẹ̀yin èdè sókọ́ alágbára tẹ̀ sá wọlé lọ lásìkò ògbà tí kò sí ẹni tó fẹ́ kú olóyè Sunday Àdìsá ọba Adéyẹmọ ó gbé ẹ̀mí tiẹ̀ lélẹ̀ láti jà fún ìran Yorùbá ẹ jẹ́ n bi yín léèrè ká ní pé ńgbà tí olóyè Sunday Ìgbòho ṣàkọ́kọ́ lọ sí Kìṣí ní Federal Government Reserve Forest táwọn lọ kojú àwọn ajínigbé ń gbà ká ní nǹkan ṣẹlẹ̀ sí olódì wọn ń kọ́ kí lẹ fẹ́ sọ ẹ lọ́lẹ̀ ni ẹ ní òtó ti ń pèrè káwá tó nígbà tán lọ sí gàngán tí nǹkan bá tún ṣẹlẹ̀ náà ẹ mọ̀ tó wí nǹkan míì ká tún wá ní wípé nígbà tó lọ sí Gùá lógùn state nígbà tí fìtínà pọ̀ lógùn state tí ìjínigbé ìpànìyàn tó wọ́pọ̀ lógùn state tó lọ sógùn state ká ní nǹkan so olóyè Sunday Igboho ni ẹni sì bá wí fún un ìgbà mórílẹ̀ Èkìtì tá a lọ sóńdó tá a lọ sọ́ṣun ẹ gbọ́ mi ká ní nǹkan ṣẹlẹ̀ ẹ mà ti fẹnu àbùkù kan Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ààrẹ ẹ ẹ má sọ pé ẹnu àwa ọmọdé tá ń bá yín sọ̀rọ̀ yìí ẹ má lẹ́nu wá ń rùn kò wù wá kẹ̀délé ẹjọ́ kò wù èmi kẹ̀délé ẹjọ́ àyè ti kóòtù bọ̀ ká sọ̀rẹ́ ọ̀rẹ́ ló sì wù èmi kí gbogbo ìran Yorùbá ọ máa ṣe kó má sí gbẹ́mi sí omi ò tó gbogbo tá a sì ń sọ ìjà alára nìyí ìjà alára sì rèé wọ́n ní èé tán bọ̀rọ̀ onílara èé ga ju bó ṣe wà lọ onítẹ̀bẹ̀lẹ̀kùn èé kúò lójú kan ẹ̀yin náà wò ó gbogbo ìbàjẹ́ bá ṣe ń ba olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ jẹ́ tó ó tó ń peléke sí ni ó tó ń gòkè sí ni ẹni apètèpèrò ká dọwọ́ ẹ̀ délẹ̀ pípele ló tó ń peléke sí ìlólóyè Sunday Igboho ẹni tá a rò pó ti tán fún tìlù tìfọn lè sìnkú ìyá ẹ̀ táwọn èèyàn sì rọ́ tẹ̀lé ẹ̀yin náà wò ó kò sí ní tó ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ wà níbi ìsìnkú ìyá olóyè Sunday Igboho tí ọba sì nǹkan kan mbẹ agbọ́ tàwa tá a lè lọ fáwọn ètò kan fáwọn iṣẹ́ kan tó wà lọ́wọ́ wa lásìkò ìgbà náà That's Yarami. And I tender my I tendered my unreserved apology lórí pé toró dùn mí pé mi ò ráyè lọ́jọ́ yẹn mi ì sí lé rárá ó dùn mí. So ààrẹ Gani Adams ẹ rò dáadáa èrò báyìí lọ́bẹ̀ gbẹ̀gìrì ẹ polóyè Sunday Igboho ẹ pè wọ́n ìgbésẹ̀ táwọn agbẹjọ́rò yìí ní kẹ́ ẹ gbé ààrẹ èmi rọ̀ yín pé kẹ́ ẹ gbé o ẹ ti rí ìwé ìpẹ̀jọ́ this is the third one I'm bringing to my platform ìwé ìpẹ̀jọ́ kẹta àbí ṣé kẹrin ni ṣe é ti rí èmi kọ́ mọ kọ́ o ṣe é rí dáadáa báyìí ẹ ti rí ṣe é ti rí ẹ ti rí ìwé ìpẹ̀jọ́ ẹ ti rí ìwé ìpẹ̀jọ́ nù o sí ààrẹ Gani Adams ìwé ìpẹ̀jọ́ tí àwọn agbẹjọ́rò olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ léyìí tí àwọn àpapọ̀ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá tó ṣagbẹ́tẹrù rẹ̀ ìwé náà lẹ́tà náà lẹ́rí tó sì dá mi lójú pé ààrẹ Gani ó ti tẹ́wọ́ gbà á torí wọn ó ti fi ránṣẹ́ sí wọn. Si They have 14 days. A stipulated period of 14 days iná làwọn fà rẹ láti ṣàtúnṣe ẹ rí i pé gbogbo àwọn gbogbo àwọn agbẹjọ́rò yìí wọn à sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ọ̀rọ̀ tùbí kẹsàn-án ní tùbí nbí kẹjọ sọ̀rọ̀ kẹjọ yànnànà ẹ̀. kán yọta sára fására kán yọta sára fására ní nǹkan táwọn agbẹjọ́rò yìí tó ń sọ. ààrẹ ẹgbẹ́ ìgbésẹ̀ lé lórí ẹ má jẹ́ ọ̀pẹ́ delay is dangerous bí àṣà àwọn eléèbó delay is very dangerous ẹ pa kìtì mọ́lẹ̀ nígbà ìjọba wa ní káwọn agbẹjọ́ tẹ́ fi ń sọ̀rọ̀ pé dídákẹ́ yìí no you don't need that the deed has been done ẹ má sọ fúnrú àwa ìbí dókítà fọ́ìsì yín ni ta ní lòun yín sẹ́ni náà ni ó tó wá dárúkọ authoritatively ìkánú àwọn olóyè yín ó dàbí pé òsì àárẹ̀ ọ̀nà kákàfò ó dẹ̀ sọ fọwọ́ sọ̀yà wípé ẹ̀yin ni bí ọ̀bá jẹ́ yín ni ọ̀pọ̀ àwọn èèyàn ò ní bọ́ta láti máa ṣàkúrọ̀sọ lórí ẹ̀ náà ó ṣàníyí àwọn ọmọ ẹ̀yìn yín tó ṣe ìfàǹfà pẹ̀lú àwọn èèyàn tán sọ̀rọ̀ lórí ẹ̀ torí náà nǹkan ààrẹ ẹ ṣàtúnṣe o kí Odùduwà kọ́ má bàa bínú sí yín káwọn alálẹ̀ Yorùbá kán lè bá yọ́nú sí yín ẹ tọrọ ọ̀dáríjì lọ́wọ́ gbogbo ìran Yorùbá pátápátá torí <laughs> ẹni ayé ń fẹ́ kọ̀ lárùn kankan lá o ẹni ayé ń fẹ́ lolóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kò sí ń tẹ́ ẹ lè ṣe àwọn èèyàn àtáàkì yín má domi sí mi lá èèyàn ò ní lọ sídìí odò ni o èèyàn ò ní lọ sídìí odò ni o ẹ ti bára yín bí tẹ́ ẹ bára yín ẹ wá lo ipò yín gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò tẹ́ ẹ jẹ́ jẹ́ wọn ó rí i pé ipò àgbà ni ẹ fi ṣe àtúnṣe lórí àwọn nǹkan tó ti yìnrìn yẹn mo sọ yìí mo dúró náà o torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ èyí tí mo sọ yìí mo mọ̀ kó ti yá ààrẹ ọ̀nà kakanfò torí pé ó yé wọn dáadáa wọ́n sì létí ìgbọ́ ó sì dá mi lójú pé after this wọ́n ó gbégbèsè lórí ẹ̀ because I may come back hard yes aṣọ ìjà mi tí mo ní mo bọ́lẹ̀ tí ààrẹ ò bá ṣe ń tá a fẹ́ kí wọ́n ṣe I will join my people to demand for justice for olóyè Sunday Adisa Ọmọdéyẹmọ because I'm hundred percent involved in the struggle. torí pé mi ò wá tí ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ti rí fourteen days là ń fún yín ẹ gbé gbèsè lórí ẹ ẹ má jẹ́ ọpẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà kò ní dàrú báyìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run á bá tì yín lẹ́yìn o Ramadan ń lọ. ẹ̀mí wa ó ṣìkà ẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté bá mi ò sà àsánlẹ̀kọ òkú fọmọnìyàn ṣe òkú sùúrù kò dìgbà téèyàn bá tó dàgbà tó darúgbó kùjẹ́kùjẹ́ kó tó lóhun àgbà kò dìgbà tá a bá tó gbé gbogbo oyè. Oh ilẹ̀ Yorùbá léèyàn lórí kó tó hùwà àgbà ẹ ti wu ìwà àgbà adé àgbà ò ní ṣí lọ lórí yín àlùbáríkà àwọn tó lọ ń kólé ayélé lọ́wọ́ pírẹsidẹ́ǹtì àpapọ̀ pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ẹkú kó lè dá o ẹkú àdúrótì. i'm signing out now gbogbo ọmọ yorùbá tó wà ndị asporo pátápátá wọn à ní fòkú yín ránṣẹ́ sílé lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ní mọ sàárẹ̀ ọmọ ẹ̀ní mọ sàárẹ̀ ọkọ ẹ̀ní mọ sàárẹ̀ aya ẹ kéré oko délé àlùbáríkà àwọn tó lọ ń kólé ayélé lọ́wọ́ àárín ni lóde àbẹ́rẹ́. àárínilóde àbèrè àárínilóde àbèrè títa ní tiẹ̀ tí ń wí kótókòtó látàárọ̀ adémọ́lá ọmọ omíyalé òun lèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí èmi lọ́mọ àbàdàn lé olúyọ̀lé ìlú ìbíkúlé olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹmẹrẹ bíi ìjà ìlú àjàyí ìlú òjò ìlú lágelú ìlú ọpẹ́ àgbẹ̀ àgbàlá àbíkúnlé ó jókòó bàbá ẹlòmíì lọ àwa la máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà àwa la máa gbọ́ yàyà mọ́yà ẹ ṣé o ìjà gbòòrò báyìí ó larùn Ìbàdàn ẹlẹ́yẹlé. Lomiti, tí tẹbí tará alẹ̀ ìbàdàn mu àṣejì rẹ̀ lomi àbùwẹ̀ tọ́mọ ìbàdàn wẹ̀ àwa lọ máa jòrò sùn ọmọ ajẹ̀gbí yóò fi kára ń fọ́rin mu ìbàdàn amèsì ọ̀rọ̀ a ò gọ̀ thank you God bless you see you next time.